yọ o ọlọ́run mo wà lórí láìfẹ́ ìgbìnlẹ̀ wa ìpápá tí mo ti lọ sórí láìfẹ́ ọlọ́run ìwòsàn tó bá ṣe tán bá mi mú vaseline wọn fẹ́ para mi ọlọ́run ìgbàlà mo sáà di yá o. ló lè wọlé ìfọ́nlé. Okay, you fold it. Hold ọlọ́run ìgbàlà mọ́sádìyà o ọlọ́run ìwòsàn mo ké pé ọmọọmọ ìmọ̀ ẹni òkùnkùn má jẹ́ kó lè borí ọkàn mi o agbára sátani àtàwọn ọmọ ogun rẹ̀ bá mi sọ ọ́ dasán bá sátani wí láyé mi Èdùmàrè mo bẹ̀ ọ́ yé. má jẹ́ kí sátánì ráàyè wọnú ayé mi mo máa yé mi tọ̀ ọ́ wá ọlọ́run ṣàánú fún mi gbogbo ọmọ mi tọ̀ ọ́ wá ọlọ́run gbọ̀rọ̀ mi ró o bẹ́mi àìmọ́ bá parapọ̀ o bí wọ́n bá fẹjọ́ wa sùn o ẹ̀jẹ̀ rẹ ni kò rò bàbá kò fi dá wa láre. Father, in Jesus' name, the mighty name of Jesus, Heavenly Father, we say thank you for this morning. We worship you, Lord, because we are God, nobody like you, from east to west, north to south. That will be the exalted, be glorified forever. And in Jesus' I cover myself, blood of Jesus. I cover my daughter, blood of Jesus. All my children with blood of Jesus. And all my work, which all over the world, I cover them with blood of Jesus Christ. Oh God Almighty, we commit everybody into your care this morning. The enemy and the friends, oh Lord, those who wish us well, the wicked souls, oh Lord, over our cases, Father Lord. And those who have been doing evil to us, Father Lord, do to them according to what they have done to us. Father, bless those who bless us. Father, those who wish me well, Father, let your goodness be their portion as well in Jesus' name. The enemy of that nation called Nigeria, Father, I pray, Lord, that you expose all of them, disgrace them openly in Jesus' name. Àṣé gbogbo má jòbó pátápátá ní orúkọ Jésù Ọlọ́run gbàkóso ayé wa. Ẹ̀mí mọ́ kúnnù mi wọnú ọkàn mi gbàkóso mi tí mo fẹ́ wúlò ní di àṣẹ ọ̀rọ̀ ẹnu mi di agbára. Èyí àṣẹ tá a ti pa lónìí Olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé àti ní ọ̀run ní orúkọ Jésù kò ní takò mí kò ní takò takò àwọn olólùfẹ́ mi kò ní takò ọmọ mi kò ní dèmí ní orúkọ jésù ọ̀nà yóò tù wá sílẹ̀ ní orúkọ jésù bẹ́ẹ̀ lórí ṣe máa rí kò sì ní padà thank you father because you answer prayer this man worship lord because you are God there is nobody like you in Jesus powerful name we pray I declare this platform Holy Ghost arena I declare this flat Holy Ghost arena it is well to our spiritual and body thank you daddy we worship you lord in Jesus name we pray amen you are welcome to this platform uh, those of you few of you that is here I want to tell you something those of you in the um, fracker long time and those of you knows me that you are looking for my trouble don't look for my trouble if you look for my trouble the lord will destroy you okay don't look for my trouble when i stay on my lane just let me be on my lane okay so uh-huh, ìyẹn bó so this morning i quickly want to talk about um, i want to talk about uh, delay delay delay okay delay i'm talking about delay All right. Delay is very, according to the English people. Thank you. According to the English people, they said delay is dangerous. Okay. English white people said delay is dangerous. All right. Delay is what? Is dangerous. Delay is what? Is dangerous. Delay is what? Is dangerous. Delay is what? Is dangerous. You know what? A lot of problem people are going through in this world because in the beginning when the problem started, they no never quickly they never attended to the case quickly. All right. They never attended to the case quickly. Even those people who die eventually by one sickness or the other, they never attend to the sickness because they commonize it. And whatever you commonize at times destroy you. All right. So delay, you know, delay is very, very dangerous. Okay. So a lot of people also going through one problem or the other because they never treat the problem on time. Delay did, what? It caused, I mean, it has, because they delay things, it caused them another problem. Okay. So this morning, when you're under my voice, I'm talking to you. I'm not going to read Bible to you, but if I want to tell you, I can tell you, read about, um, I can call many verses for you. You can go through it. Okay. That delay is very, very, very dangerous. A lot of problem are also we are going through in Nigeria. that Nigerian system is going through all over the world. Any country that's going through one problem or the other. And the problem is now getting too much and is getting large You know what will cause it? Because of delay. They delay things. People commonize things. You understand me? They commonize it, you know. They commonize they commonize that problem. They now the problem now no no do what? I mean, weigh, weigh them down. And again, a lot of people, you see me these days, I'm not saying that, I'm not, you know, when you are working and you are not being paid for it, people taking me for granted. So I'm praying and I want people who taking me for granted, no problem, a time is coming. Ni so i know there is no agbára kan ẹnìkan kò kí n lólé ayé gbó ṣó ti yẹyin everything that have a time and whatever i want to tell you authoritatively whatever you do to me either you believe that you have power i want to tell you that you have no power all right god is a powerful god he never because he never expire and again i want to tell you this morning that a lot of people call the service to men they call it service to god It's not service. Some services are not for God. It's just for men. And when you are serving people, people should serve you as well. When you are working for people, people should pay you. A lot of people take people for granted. You understand me? Because they, they are too threat about you. You understand me? So like a, a lot of uh, places in the Bible, you understand me? You know, they said, okay, we were giving some services to God, you know, even when they said, okay, um, giving to people you shall be giving by you giving to somebody then you are doing that to God you know what the people who wrote those uh, verses in the Bible you know they are human being I've told you several times that God you cannot see God face to face but God go into people's God live into our body, into our body and the body of people is the temple of God. You understand me? And you got inspiration to speak when God is giving you inspiration. You have the inspiration and you speak out, you voice out. And those people who have inspiration, then you know what happened to them today. You know, they because of the inspiration God has given to them, they deliver those messages. Today they call it word, the word of God. You understand me? Because God lives in them, but you cannot see God face to face. And a lot of things we read in the Bible also is being given to us for us to know how to live like a commandment, like a book of law. You understand me? Like do things to God, to people like this, and then you are doing it to men, but you are doing it to God because you cannot see God. You understand me? But I'm telling you today, a lot of services we are render, we render to humankind, they call it service to God. All right, but no problem. I pray God to continue to teach us to give us knowledge and understanding, and we are not going to pray amiss. Okay? So, two, three things I talk about this morning. The first one is delay is dangerous. A lot of people who die by one sickness or the other because they, they delay that, that treatment. When they need to take care of that, take or solve that particular problem, they leave it, they never do what? They never, they just commonize it. And eventually it become a trouble that it could not be conquered again. You understand me? Secondly, and, uh, and again, I'm telling you, because I mean that delay, delay, delay can cost you a lot of, uh, delay has caused a lot of havoc. Some people, they will tell you, oh, you know, we are just training somebody. We are training how, you know, they train some people to the level that a lot of people die eventually because they are delaying things. And let me tell you, delay is not part of God. God never, go and read anywhere they are telling you that God never delay. Okay? God never delay. All right? If anybody, whatever you need to get, and some people holding it, they tell you it's God. God never delay. God, the spirit of delay is of the devil. It's a part of the tree that the enemy use. You understand me? Just to waste your time and to waste your resources and to waste your life because there is time for everything. Read the book of um, Iwe Oniwasu also ó sọ pé gbogbo nǹkan ó ní àkókò okay so don't let anybody waste your time okay delay is dangerous delay is what is dangerous do things on time you know o ní láti nǹkan tó yẹ kó o ṣe láàárọ̀ o ní láti ṣe lọ́sàn ní tó yẹ kó o ṣe lọ́sàn o ní láti ṣe lálẹ́ ní tó yẹ kó o ṣe lálẹ́ o ní láti ṣe lóru you understand me delay is dangerous it's fighting a lot of country it's fighting a lot of home it's fighting a lot of family it's fighting a lot of a lot of marriages it's fighting a lot of people All right, delay. You, I don't want to raise any prayer point. Okay, uh-huh. So you know the prayer. You know if God directed you on this I've said. You know kind of prayer you can pray. Okay, you can pray over it irú àlá àmì àdúrà tó bá yẹ àbí tí ọkùnrin bá sọ fún ẹ láti gbà nírú nǹkan bẹ́ẹ̀ yẹn bó jẹ́ pé kò gbàdúrà lórí pa delay ni you understand me delay is for the devil okay when people serve you pay them don't take people for granted and anybody God those who are take me for granted nínú ayé yìí ọlọ́run bá mi take wọn for granted gbogbo ẹni tó ti fọwọ́ agbára wọn mi nínú ayé yìí ọlọ́run bá mi fi àwọ̀ ẹkú gbé wọn kúrò láyé gbogbo ẹni tó dààmú ayé mi tọ́nà wà ní ipò agbára àbọ̀ wà ní ipò kípò ọlọ́run bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ bá mi fi wọ́n ṣẹ̀sín bá mi fi wọ́n ṣẹlẹ́yà ọlọ́run jọ má gbà lórí wọn nígbà tí bá tẹ̀ tún gbàdúrà fún wọn má gbọ́ má gbà ọlọ́run jọ jẹ́ kára ni wọn ẹni bá fara ni mí tó fara ni ọmọ mi láyé tó fara ni platform mi tó fara ni pè mí tó fara ni gbogbo ohun tí èmi bá ṣe ọlọ́run fara ni ẹ̀dá bẹ́ẹ̀ má jẹ́ kára tù wọ́n o bẹ́ẹ̀ ló máa rí kò ní í pa padà gbogbo ẹni bá fara tù mí ara yóò tù ọ́ ẹni bá fara tọmọ mi ara yóò tù ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fara tù èmi Bọ́lá Fọláṣadé gbọ́dọ̀ Olúwa mo sọ bí ọmọ Ọlọ́run ikọ̀ Elédùmarè tó tọ́ bẹ́ẹ̀ ni o ara yóò tù ọ́ ẹni bá fara tù mí ara yóò tù ọ́ ẹni gbógun tì mí ẹni nìmọ̀ ibi lórí mi lórí ọmọ mi gbogbo ìmọ̀ yín kó máa túká kẹ́ máa fara owó ara yín kẹ́ máa fi ṣe ara yín gbogbo ìkà lórí ọ̀rọ̀ mi ọ̀run gbàgbára lọ́wọ́ rẹ ojú tì ọ́ o bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹni tẹ́mi ò gbógun tì tó gbógun tì mí ọlọ́run yóò gbógun tì ọ́ ọlọ́run yóò fìyà jẹ ọ́ ogun yóò dìde sí ọ bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà ọlọ́run mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo yìn lógo mo ṣe ń lọ́ba àdúrà tí mo bá ti gbà fún èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ni mo gbà fún o àwọn tó bá fẹ́ mi fẹ́ rẹ níbi kíbi tí ẹ bá wà ire máa jẹ́ titi yín ẹni fi mi ṣe ẹlẹ́yà ọ̀run kó dà aṣọ ẹ̀sìn fún yín ó yá o àyíká yín kó dààmú ilé yín kó dàwó gbogbo ohun tó fẹ́ fún mi láyé kó jẹ́ ìpín titi yín èmi kúrò nínú wàhálà náà àti ìṣòro pé tí ẹ dá ètò ẹ̀kọ́ sílẹ̀ fún èmi àtọmọ mi ìṣòro náà ó di titi yín bẹ́ẹ̀ lórí o back to sender ni mo fi ṣe fún yín lónìí in Jesus name gbogbo ẹni fẹ́ àlàáfíà mi àlàáfíà ni tìwọ náà ẹni fẹ́ eré fọmọ mi eré ni tìwọ náà bẹ́ẹ̀ lórí kò ní padà èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi ayọ̀ àti àlàáfíà láà máa wà ayọ̀ àti àlàáfíà láà máa gbé ojú rere ọlọ́run àánú ọlọ́run yóò máa jẹ́ titi wa but mo sọ fún yín lónìí either you are enemy <laughs> you are I'm not talking to the enemy anyway enemy of God cannot be my friend okay enemy of God those who hate good things who hate me you cannot be my friend okay those who want me who trouble me from one trouble to the other the Lord will trouble you the Lord will promote your trouble the Lord will sponsor trouble to you the Lord will sponsor war to you ẹnikẹ́ni tó ń sponsor ogun tì mí tó ń sponsor ogun tọmọ mi ọ̀run yóò sponsor ogun tì ẹ́ ara ò ní tù ẹ́ ọkàn ò ní balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o kò sí ní padà ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí inú tèmi dùn tó fẹ́ kí ọkàn mi balẹ̀ ọkàn rẹ yóò balẹ̀ inú rẹ yóò dùn inú tèmi náà yóò dùn ọkàn mi yóò balẹ̀ ọkàn ọkàn mi yóò balẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà mo gbàdúrà fún orílẹ̀-èdè yìí olúwa ò gbàkóso orílẹ̀-èdè Canada tèmi náà ni orílẹ̀-èdè mi náà ni kò ní bàjẹ́ fún wa orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run yóò gbabẹ̀ kọjá yóò sì túbẹ̀ náà ṣe nígbà tó bá dára fún orílẹ̀-èdè yìí sí tó dára fún orílẹ̀-èdè mi kò ní bàjẹ́ fún mi bẹ́ẹ̀ lórí kò ní padà jésù olúwa wa ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń wò mí tó ní wàá ṣiṣẹ́ òní gbowó ni ẹni bá ní kí n ṣiṣẹ́ kí n má gbowó tó o bá gbowó yóò dànù lọ́wọ́ rẹ ìwọ tó o bá ní gbogbo ohun tẹ̀mí bá ṣe ó máa kó èrè rẹ̀ fún ẹlòmíràn either physically or spiritually ọ̀run yóò fèbi pa ọ́ ọlọ́run yóò fi yà jọ́ ó wà kíṣà kẹ́yìn aṣọ ó jẹun kẹ́yìn ẹ̀rọ ọ̀run yóò fojú rẹ̀ gbolẹ̀ ìjọba yóò jábọ́ tó bá wà nípò agbára yóò bọ́ lọ́wọ́ rẹ̀ tó bá wọṣọ tó dára yóò di àkísà tó bá wọ bàtà tó dára yóò jẹmọ ẹlẹ́sẹ̀ kó torí mìíràn rà ọlọ́run yóò kò ní ṣojú àánú wọ̀ wọn ọ̀run from generation to generation ẹni bá jà ọ̀run yóò bá ọjà ogun mi dìtọ̀ ọlọ́run ọ̀run jà fún mi o ní gbogbo ọ̀nà kó jà fún ọmọ tó fún mi kó jà fún àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà thank you father because you answer prayer i worship you lord because you are god nobody like you you are wonderful you are powerful you are beautiful delay is dangerous delay is what is dangerous all right delay is dangerous the tactics of a lot of people i don't want to preach much about it But delay is dangerous for any security in any country. When you see evil people and you promote them and delay continue, Is dangerous for you when you are being, maybe God grants you another chance than the chance you have and the power God gave to you. It's just for you to be fighting. You want to fight people who have done you wrong. You want to fight people who have done you wrong. You never have a forgo I mean, forgotten story or forgiving story. And you too, you commit a lot of offense. Let me tell you, let me tell you, you are delaying yourself and delay is what? is dangerous. Wherever condition and wherever position and wherever you find yourself, you are not there for just for by mistake for a purpose. A lot of people fight wrong people, and that's why they fail. You forgot that another time is coming. You are fighting wrong people. You are fighting wrong people. I tell you, you are delaying yourself. And delays, God says, I should tell you today, delay is dangerous. All right? Delay is dangerous. Èmi I refuse to delay myself any longer. I refuse to waste my time. I refuse to waste my daughter's time. I will not delay myself. And so shall it be. It is well with all of us. So, ọ gbogbo ẹ̀yin tí olólùfẹ́ mi tẹ́ ní ọmọ káàkiri àgbáyé ọmọ wa ò níyàn kú o ibi ò ní bá wa o bẹ́ẹ̀ lórí gangan kò sì ní padà thank you father because you answer prayer ọlọ́run ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé aṣẹ̀dá ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé in jesus powerful name we pray amen.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 okay <laughs> tó bá ra ró oníròótọ́ ọmọ ọlọ́run tó dájú yọrántí làwà ti yẹn mẹ́rin àwọn òní gbógun tìyàn ṣùgbọ́n ẹni tó bá gbógun tìyàn ọ̀run máa wo torí bẹ́ẹ̀ mo gbà ẹ́ níyànjú sọ fún tó bá mẹ́ni tó ń gbógun tì mí ìwọ tó ń wò mí yẹn when you know anybody that's waging war against me just tell the person stop waging war against this person torí pé ọmọ tó wọ́n ní wọn kì í bá àwọn ìran kan jà ìran mi mo wà nínú ìran tí wọn kì í bá jà ẹ mọ orísìí tán òkè fi ń bá wọn jà tó pé wọn ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run àti pé wọn kì í ṣe búburú fún ènìyàn ṣó ti eyín mẹyẹ wọn kì í ṣe búburú ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wò wọn bíi ohun tí ọ̀dẹ̀ àbí ẹni sí ògbọ́n ṣùgbọ́n kì í ṣe pé wọ́n gọ̀ nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ tẹ́ bá mú wo ìṣesí Ọlọ́run a máa wò pé ṣé Ọlọ́run ògbọ́n ni Ọlọ́run gbọ́n ju gbogbo ènìyàn lọ ṣé o ti yẹ yín mẹ́yẹn bó bá ìbá máa wò wá kó má sọ̀rọ̀ ìbá sì wí ìbá máa sọ̀rọ̀ kankan ó gbọ́n ju gbogbo ènìyàn lọ ọlọ́run gbọ́n ju ènìyàn lọ ìran kan wà tó bá mẹni tó ń gbógun tì mí bá mi sọ fún pé má gbógun ti ọmọdé yìí mọ́ ẹnikẹ́ni tó bá sì ń dóògùn wò lára mi lọ́sàn-án ni àbí lóru níbikíbi tó bá ti ń dọ̀wọ̀ kí lè wọ́n jóná kí agbú kó ṣẹlẹ̀ sí wọn ẹnikẹ́ni ni mo sọ tó bá dóògùn wò lára èmi àtọmọ mi tó bá ń pe orí mi níbi níbikíbi tó bá wà gbogbo tó bá ti fẹ́ fún ọmọ mi kó dà lórí ọmọ ẹ̀ ní tó bá fẹ́ fún èmi Bọ́lá Fọláṣadé kó dà lóhùn fúnra rẹ̀ lórí ẹnikẹ́ni tó bá dìpàdé ibi tó dì ìpàdé òkùnkùn lórí èmi àtàwọn olólùfẹ́ mi ìpàdé náà ọ̀run fi náà túká fikú túká dá ìbànújẹ́ ságọ̀ wọn bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà jésù olúwa wa so sọ fún ọ̀tá mi tó bá mọ̀ tó bá mọ̀ ẹni torí ńgbà mìíràn ẹ bá mi sọ fún àwọn tó bá ń yọ mí lẹ́nu tó o bá mọ̀ torí ìwọ tó ń wò mí ẹ̀ ó pọ́sibù kò mọ̀ wọ́n sọ fún wọn pé má gbógun tì kò sẹ́ni tó gbógun tì wọ́n tí ò kì í ṣe kí ni ó máa ṣubú kò sẹ́ni tó gbógun tì mí tí ò ní tẹ́ ṣó ti yẹ yín mẹ́yẹ kò sẹ́ni tó gbógun tì mí sí ilẹ̀ ò ní gbé mi kò sẹ́ni tó gbógun tì mí taburú ò ní bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ilẹ̀ ò ní gbé wa mì báyìí o kò sẹ́ni tí ò ní kú o ṣùgbọ́n mo sọ fún yín authoritatively pé aburú ò ní bá wa báyìí a ò ní kú lọ́mọdé a ò sí oríwọ̀ òsì nígbà bọ̀dẹ̀ gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ mi ni o èmi àti yín àtàwọn ọmọ wa àtọkọ àti ilé àtaya wa àti gbogbo nǹkan tá a bá ní ọ̀run yóò tọ́jú rẹ̀ ọ̀run yóò dáàbò bò ọdún two thousand and twenty-four lórúkọ Jésù wọn ò ní fi wá sọ́wọ́ ọ̀tá gbogbo ọ̀tá tó sì ń yọ̀ lórí ọ̀rọ̀ wa báyìí gbogbo pátá lọ́run yóò palẹ̀kùn bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà ẹ̀sìn ò kì í ṣe tiwa o ẹlẹ́yà kò kì í ṣe tiwa ẹni bá fi mí ṣẹ̀sìn ọ̀run yóò fi ṣẹ̀sìn gbogbo àwọn tó fi dáfídì ṣẹ̀sìn gbogbo pátá ló ṣẹ̀sìn gbogbo àwọn tó fi nebukana amin tó gbogbo ẹ̀dá tó fi nígbà tó fi jésù ṣẹ̀sìn gbogbo wọn ló ṣẹ̀sìn gbogbo ẹ̀dá tó fi ẹ́sítẹ́rì ṣẹ̀sìn gbogbo wọn ló ṣẹ̀sìn ẹ̀dá tó fi mọ́díkà ṣẹ̀sìn gbogbo wọn pátá ló ṣẹ̀sìn àti ẹlẹ́yà gbogbo ẹni bá lòun fi mí ṣẹ̀sìn ẹni bá lòun fọmọ mi ṣẹ̀sìn tó bá lòun fi platform mi ṣẹ̀sìn tó bá lòun fògo mi ṣẹ̀sìn ọ̀run yóò fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣẹ̀sìn God has no respecter of anybody okay ọlọ́run tóbi ju gbogbo ènìyàn lọ ọlọ́run nìkan ni àìkú àti ẹ̀dìbàjẹ́ kò kì í ṣá o kò kúrí o kò sì lè kú láéláé it never expire and it have no respecter of anybody ìyẹn bó ṣe jẹ́ o i'm going for now i see you again and again thank you so much bye for now.